How can you tell me to calm down in a situation like this, Kabisi? This is a matter of life and death. Please do something. I must not lose my only child. Ọmọ èèyàn kan ṣoṣo. Ah! lie Láyé mi ò ní gbà. Ojúkọ ẹ̀pà, ojúkọ èrè. Please just look, I'm sure there is something you can do. Something to avert this situation. Something to avert this calamity from becoming a reality. I do not care about Adunia and our unborn child. I only want my son to live. Prince Adeoti must live. Or else, èmi olórí àrìpé, mo máa da ìlú ìrú ni. Bẹ́ẹ̀ ni mo sọ I will destroy everything.